yorùbá bọ̀ wọ́n ní ọjọ́ gbogbo ń tolè ọjọ́ kan ní tolóhùn eléyìí ló dífá fún wípé ibi rọ́bà lọ lógún ọdún ẹ̀sán kan náà ni òdodo lè ba àwọn tó ti sá lọ tán ti gbowó wa jẹ èyí ló dífá fún Desiani Maduike ṣẹ̀ṣì rántí ẹ̀ mínísítà fún epo rọ̀bì láyé ìgbà Jonathan láti 2015 bí ọdún mẹ́jọ kọ́hún sí ìsìn tán ti kówó wa jẹ tí irọ́ ti lọ ṣùgbọ́n ṣùgbọ́n òdodo ti lé bá o wọ́n ti bẹ̀rẹ̀ ẹjọ́ rẹ̀ báyìí oríṣiríṣi ìròyìn la gbọ́ ń gbà yẹn ẹ ó ti sá lọ àwọn kan tiẹ̀ ló ti kú àwọn kan ló ní kánsì àwọn kan ló ní jẹjẹrẹ àwọn kan ló láìsàn kan kò ní nǹkan kan yóò jẹ́jọ́ rẹ̀ báyìí o ẹ gbogbo bí ṣe ń sá kiri gbogbo bí ṣe ń sá tó ń sá lọ ẹgbẹ̀rún Samuel rẹ̀ kò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́ báyìí ọwọ́ ìjọba ti bá a ọwọ́ sìnkún òfin ti tẹ̀ ó ti káwọ́ sẹ́yìn ó ti fẹ́ rojọ́ tẹnu rẹ̀ kì í sì ṣe ní Nàìjíríà ìlú èbó ni ní UK bẹ́ẹ̀ ni àwọn méjì gágá méjì ló wá mú pọ̀ báyìí EFCC àti akẹgbẹ́ wọn lọ́hùn ní UK ni wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ tí wọ́n jọ mú Dẹ̀zánì Madueke Allyson bẹ́ẹ̀ ni yóò dárúkọ gbogbo àwọn tọ́jọ jẹ owó yìí yàtọ̀ sí yùn eh, twenty one million dollars kì í ṣe náírà o twenty one million dollars tí ó fi sákàǹtì ní nàìjíríà látìgbà tó ti sá lọ tó ti fẹsẹ̀ fẹsẹ̀ mọ̀ kó sá lọ kúrò nàìjíríà ni eh, wọ́n ti rí gbà padà eh, wọ́n ti rí gbà padà twenty one million dollars ẹ bá ń ṣe àti ẹ̀dúpẹ́ bọ́n bá ti ná nàkúnà <laughs> torí olè gbé olè gbà ní ọ̀rọ̀ nàìjíríà mọ̀ ń já sí bẹ́ẹ̀ náà náà sì tún ní hundred millions dollar míì náà hmm, tó jẹ́ pé gbogbo yíhun kì í sowó ṣùgbọ́n gbogbo property gbogbo nǹkan ìní rẹ̀ nǹkan àlùmọ́ọ́nì gbogbo ohun tó ti fowó ṣe tó ti fowó rì mọ́lẹ̀ ilé ní o mọ́tò ní o ní UK àwọn yẹn náà ti gbé ẹsẹ̀ lé hundred million dollars. ah ó ga ọ àwọn aráabí ìyá ìka owó tó tọ́ sí gbogbo wa tó yẹ kí gbogbo wa gbà ni wọ́n sì di eyín mọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ níjẹkújẹ wọ́n kówó mì wọ́n kówó jẹ ẹ̀gbọ́n ó ti káwọ́ sẹ́yìn rojọba yìí o ìjọba UK àti Nàìjíríà ni wọ́n sì ṣetán láti dá sẹ̀ríà fún inú wa sì dùn ẹjọ́ inú wa ti ẹ̀dùn wípé kì í ṣe Nàìjíríà nìkan ní ti ń rojọ́ nítorí wípé ó bá jẹ́ Nàìjíríà ni a lè mọ̀ rí ìdájọ́ rere Eh, a lè mọ̀ rí torí ọwọ́ ó tún kan ọwọ́ eh, ẹsẹ̀ ó kan ẹsẹ̀ ṣùgbọ́n ọlọ́run yẹn eh, a sì dúpẹ́ torí láìpẹ́ láì jìnnà yìí nínú ìbẹ̀rẹ̀ ọdún yìí náà ni wọ́n dájọ́ fún ìkan nínú àwọn sẹ́nítọ̀ tí ó lọ́wọ́ nínú pé wọ́n ra nǹkan ara èèyàn tó fẹ́ tó fẹ́ tó fẹ́ dọ́gbọ́n gba nǹkan ara ọmọ kan fún tọmọ rẹ̀ ó fẹ́ gba kíndìnrín UK náà náà ti jẹ́jọ́ fún tó ti ràn lọ sẹ́wọ̀n bẹ́ẹ̀ náà ni ó ṣe lélẹ̀ inú àwọn nàìjíríà náà sì ti ń dùn wípé kì í ṣe nàìjíríà náà ti jẹjọ UK ní tó jẹ́ wípé ti tiẹ̀ fún wa lọ́kànbalẹ̀ díẹ̀ wípé ọwọ́ ò lè kanwọ́ bó bá kanwọ́ nàìjíríà ní ọ̀rọ̀ EFC. bó bá kanwọ́ nàìjíríà kò lè kanwọ́ ní UK nídìí èyí ẹ jẹ́ ká mọ̀ gbàdúrà o kí òfin mú dẹ̀ zánì nítorí wípé àìmọye orí tó ti fìyà jẹ àìmọye ọmọ nàìjíríà tó ti kú láì nídìí nítorí pé n tó tọ́ sí mẹ̀kúnnù ni àwọn ń jẹ yìí ẹ sì mọ̀ wípé ní nàìjíríà owó àbúná fi ń ṣàbúlálejò ìwọ̀nba tètè omi kókòkó tó ń kán sí mẹ̀kúnnù lẹ́nu bẹ́ẹ̀ ni wọ́n tún fi aṣọ ọ̀nù kúrò ní orí ahọ́n mẹ̀kúnnù owó aláìní owó tòsí tálíkà làwọn olówó fi ń sọ̀rọ̀ ní nàìjíríà owó mẹ̀kúnnù ni àwọn olóṣèlú náà ń kó jẹ ẹ wá mọ nǹkan kan irú Dezani pọ̀ ń gbòòrò ayé irú àwọn tí wọ́n lórí ọ̀fẹ́ láti wà nídìí ohun àlùmọ́ọ́nì wa wọ́n pọ̀ láwùjọ wa tó jẹ́ wípé wọ́n kàn ń kówó jẹ wọ́n kàn ń kówó mèǹtì wọn ni wọ́n rán la wọn mọ wọn wọn kò sí tó kàn wọ́n pẹ̀lú ohun tí ó ṣẹlẹ̀ káwọn sá ti kówó jẹ fún wọn àti fún ẹbí wọn ni tó sì jẹ́ wípé ṣe ni wọ́n ń kó síbì kan ọ̀pọ̀lọpọ̀ wọn fi ń ra lé ó lè pọ̀ ó lè pọ̀ ń gbòòrò ó lè pọ̀ ju olódodo lọ ní nàìjíríà bí a bá sì mọ mú wọn tí òfin ò mọ mú wọn wọ́n mọ ṣayọ̀ nínú ìbàjẹ́ ni torí eléyìí nàìjíríà níṣẹ́ ṣe gan o nàìjíríà níṣẹ́ ṣe EFCC agbóríyìn fún yín o àti ẹ̀dúpẹ́ wípé ẹ tún ti ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ará òkè òkun tí iṣẹ́ yìí nìkan lẹ̀ ń dá ṣe torí ibi tí iṣẹ́ yẹn gan ti lè lójú tó lè lérè nìyẹn kí FCC mọ kán mọ ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn àwọn àwọn rú ẹgbẹ́ wọn nílùú èbó náà tí EFCC bá lè ń gbérú ìgbésẹ̀ yìí tí ì ṣe wípé inú Nàìjíríà nìkan náà kàn jókòó sí tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ gbogbo owó wa tó ń kó lọ sílùú òyìnbó á lè mọ wọ́n lè mọ bá wa tọ́ débẹ̀ kán ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú irú àwọn akẹgbẹ́ wọn náà tó wà nílùú èbó irú àwọn ọlọ́pàá wa náà ó yẹ kí wọ́n lájọṣepọ̀ pẹ̀lú FBI àti àwọn ọlọ́pàá ìlú míì tó fi jẹ́ wípé bàbá rí ọmọ Nàìjíríà kan tó sá lọ síbẹ̀ wọ́n máa lè repatriate ẹ̀ ìgbésẹ̀ yìí la fẹ́ kí ìjọba gbé tírú eléyìí bá ń ṣẹlẹ̀ àwa náà orúkọ wa á lè wuyì Nàìjíríà bó bá ń darúkọ Nàìjíríà ń bì kan íméèjì wa ó lè da àwòrán tó ń wò tẹ́lẹ̀ àwòrán tí ò da náà rí nípa nàìjíríà ṣùgbọ́n bàbá lè gbé àwọn ìgbésẹ̀ yìí tà sí mú àwọn olè àárín wa pàápàá jùlọ àwọn tó rò pé àwọn ju òfin lọ nígbà tán ti wà lórí oyè tí a sì tún bẹ̀rẹ̀ sí ní mú àwọn olórí wa tó ti ṣe olórí fún wa rí ìbáà ṣe pírẹsidẹ́ǹtì ìbáà ṣe igbákejì ẹ̀ tá a mọ̀ fojú fo wípé wọ́n ti kówó jẹ wọ́n ti lọ́nu kó lọ́ o ẹ bá lọ bá lọ àbọ̀ àbọ̀ ni ẹ jọ̀ọ́ àdúrà ló bá mọ̀ gbà ní tètè gbà gbogbo kí ìdájọ́ yìí kó lè rinlẹ̀ dáadáa gbogbo ohun tí o bá sì ní lérò bá ń kọ sábẹ́ comment section inú mi ó dùn ṣùgbọ́n mọ́ wàá gbàgbé bá ń pín káwọn ayé lè mọ̀ nítorí nàìjíríà kì í tètè àmọ́ tètè gbàgbé nǹkan nàìjíríà irú bó ṣe kó wa jẹun sìn ẹlòmíì ò ní àti gbàgbé rẹ̀ bó ti lọ́ntì ẹ̀ nù bó tiẹ̀ tún ṣe wá tún yọjú yìí àwọn míì nínú níbi tí yà ti mú àwọn ẹlòmíì dé wọ́n á tún máa bẹ̀bẹ̀ fún wọ́n á tún máa lo sẹ́ńtímẹ́ǹtì pé ẹ filẹ̀ bó ti lọ ó ti kó jẹ nìyẹn bó bá ṣẹ̀yìn náà ni ẹ̀yin náà ó kó jẹ torí bá a ṣe ń bó lórí wí bẹ́ẹ̀ náà ni ó bá ọmọ ẹ̀yìn ọmọ ẹ̀yìn gan burú jáì olórí nìkan kọ́ ni ò dá nàìjíríà torí gbogbo ohun tí wọ́n ń ṣe yìí náà àwọn ọmọ ẹ̀yìn náà mọ̀ sí wọ́n ní collaborators sí wọ́n ní àwọn tán jọ ń fọwọ́ wẹwọ́ tán fi ń rí kíní yìí jí ẹ sábà ń pín eléyìí o kó kalẹ̀ kó ka òkò owó tán bá sì gbà lọ́wọ́ rẹ̀ náà kíjọba rí dájú wípé wọ́n wà transparent àmọ́ ìjọba tó gbà á mo mọ̀ pé kì í ṣe ìjọba Tinubu ìjọba tó bá sì gbà náà tó bá sì wà lọ́wọ́ wọn tàbí náà àkáǹtì <laughs> ẹgbọ́ twenty one million dollars bó bá sì wà náà àkáǹtì kán pín fáwọn aráàlú àsìkò ti tó tán mọ̀ pín owó fáwọn aráàlú ní ìsìn wọ́n ń ṣe ń lo ìbò táwa wáyìí wọ́n fi sórí káàdì ni àsìkò ti tó tó yẹ kí wọ́n máa kó sí kì í ṣègbà tán bá yọ sọ́bsidì nìkan náà máa ń pín owó faraàlú àsìkò ti tó bí nǹkan bá ti gbẹ́nu ga díẹ̀ tó di pé nǹkan wọ́n tí austerity ti ń wà díẹ̀ díẹ̀ tẹ́kọ́nọ́mì mẹ́hẹ náà máa ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n lè má jẹ owó gangan ó lè má jẹ káàṣì ṣùgbọ́n wọ́n fi sínú káàdì ẹ lè fi ra nǹkan lọ́jà ní supamákẹ́ẹ̀tì hm? ó lè jẹ́ two hundred euro ó lè jẹ́ one fifty euro láàrin oṣù kan mo ṣe mo ṣe máa ń ṣe àti ntavanu ẹ ìjọba nàìjíríà ẹ̀yin náà ṣe nǹkan kan kínú àwọn aráàlú dùn ẹfẹjọ lẹ àdúrà tèmi ni wípé òfin ó mú àlínsìn má dùn ike o òfin ó mú yóò sì jìyà rẹ̀ káwọn ará rẹ̀ yòókù náà kí wọ́n lè kọ́gbọ́n kó náà sì mọ̀ ṣe ní òkú òru kó dárúkọ o gbogbo àwọn tó bá jọ jẹ́ kó dárúkọ wọn gbogbo wọn láàmú ẹ bá ń pín kínní kó kalẹ̀ kó kakò ẹ ṣe bẹ́ẹ̀ ṣe mọ́ ń bá mi pín tẹ́lẹ̀ náà ni ẹ bá ń pín ẹ bá ń pín ẹ ṣeun ṣeun o ẹ àmọ́ ṣiṣẹ́ àmọ́ dúró oṣù àwọn wèrè kan wà á mọ̀ jókòó ti odidi owó wọ́n wà á mọ̀ kàn náwó bùlàbùlà wọ́n mọ̀ raléralẹ̀ wọ́n mọ̀ lọ Dubai lọ UK wọ́n mọ̀ ra ilé ní millions of dollars kò ní yẹyin